iṣẹ́ ẹ̀yin màmá wa ọjọ́ òní ti wà mo fẹ́ ká tún bí ọ̀rọ̀ yìí yẹ̀ wò ó lè má rídìí nǹkan sí nígbà tí ẹ gbọ́ voice Fẹ́mi Fálànà ó lè má rídìí anything sí ṣùgbọ́n mm, Ọlọ́run fún àwa kan lórí ọ̀fẹ́ nígbà tá a bá gbọ́ nǹkan a máa wò pé ah, ẹ wo ọ̀rọ̀ lẹ́nu ẹyẹ. <laughs> a máa wò bẹ́ẹ̀ mm, ó lè má rí the meaning sí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin màmá wa ẹ̀yin bàbá wa mm, ó lè má rí the meaning sí yín nígbà tẹ́ bá gbọ́ ṣùgbọ́n ọlọ́run fáwa kan lórí ọ̀fẹ́ mo tútù state ẹlẹ́lẹ́kejì pé tá a bá ti rí nǹkan báyìí wá ní ẹwọ ọ̀rọ̀ lẹ́nu ẹyẹ ṣàpètèyàn bá ti kàwé lẹ́yìn àkàjù orí ẹ̀ máa ń yí ni. Um, ẹni tó bá kàwé lákàjù tẹ bá fẹ́ mọ̀ wọ́n dáadáa wọ́n á máa sọ̀rọ̀ lọ síwájú wọ́n á máa sọ̀rọ̀ lọ sẹ́yìn òun lọ̀rọ̀ Fẹ́mi Fálànà yìí kò sẹ́ni tí èèyàn ò lè sọ̀rọ̀ sí èèyàn kan dìídì ń sọ pé ṣé wòlíì ni mi ṣá àti wòlíì ló ń sọ̀rọ̀ but let me tell you something when you when you are speaking in anger eh, when that spirit of anger is is enter you and you are speaking in that action, there is nothing you cannot say. ọ̀rọ̀ tútù yorùbá máa ní ọ máa mú bí tútù jáde lápò so ọ̀rọ̀ bá ti gbóná kò sóhun tó fẹ́ mú jáde ju pé nǹkan gbígbóná lọ so kéèyàn bá ti kàwé jù ẹ̀ bá ti pọ̀ jù orí èèyàn máa ń yí ni tẹ̀lé yìí máa ń rí ẹni tó bá ti lè kàwé jù ti ya wèrè ṣẹgẹ́tì wèrè ló ń sọ̀rọ̀ síwájú ló ń sọ̀rọ̀ sẹ́yìn so that is the example of Fẹ́mi Falana ó ń sọ fún àwa he is talking to every one of us and even you ẹ̀yin ọmọ Yorùbá gidi ni o tí ẹ̀ ń call for break of Nigeria wípé you are short-sighted olórí burúkú ẹ̀ yìí ayé ló wà ó tí gbogbo kìíní ìbàjẹ́ ó dẹ̀ pé mi ò tiẹ̀ mọ̀ náà i don't know them i only know mo kàn máa ń gbọ́ tán mi Fẹ́mi Fálànà ni but listen to me my own is that what you said is what i will use to judge you that is all ayé ni ìwọ Fẹ́mi Fálànà wà tí nàìjíríà rí báyìí ẹdẹ pera yín ní ẹdẹ pera yín ní lọ́ọ̀yà ẹ pera yín ní whatsoever i don't know who are you and i don't want to know you the only thing is that what you said tí kì í ṣe tiwa ẹ jẹ́ ká tètè sọ síta fóun tó ń sọ yìí kì í ṣe tiwa tiẹ̀ ni ṣe báyé ló wà ìwọ lówó náà ó lọ́lá kò sóhun tó lè lò nàìjíríà yìí kò sílùú tí o ò lè dé nàìjíríà yìí bẹ́ẹ̀ ni kò sílùú tí àwọn ọmọ ẹ ò lè dé nàìjíríà yìí wàá sọ bẹ́ẹ̀ oníìwé are short sighted ó mọdún tá a ti ń jẹ̀yà ni ṣéèyàn lè jẹ irú ìyà yìí kẹ́mi má bọ̀ ó dúró ẹni tẹ́mi ẹ̀ ti bọ́ nínú ogun ìṣá nínú ogun nàìjíríà ó wá ní dodo àwa tí àwa dodo àwa tá à agitate àwọn tí wọ́n ń sọ nípa pé ìlú yìí ní láti pín nàìjíríà ní láti you said they are short sighted ìwọ tó dẹ̀ short sighted kí ló dé tó ṣe wá nǹkan ṣe sí Fẹ́mi Fálànà látọdún yìí ẹ olóṣì ní gbogbo yín ikọ́ náà nìyí you all of you are playing political tricks I don't care who you are, and I can never care who you are. I'm a prophet. You are a you are a you are a lawyer or so ever you call yourself. Sometimes when a policeman is going and a policeman want to is is on the road to stop people they will allow policeman to go when when i get there when they saw me that i am a prophet i want to tell i am a prophet i must go I don't have any skeleton in my cupboard. àwọn tó wà lẹ́yìn ni kó lọ search èmi torí mi ò ní skeleton ní cupboard mi if you can if you can let policeman to go because you know that they they don't have any skeleton in their cupboard you must let me to go because I am law abiding person I'm a prophet àwọn ọ̀tá yorùbá ẹ ò tí ì mọ̀ ẹ kàn ń gbọ̀n ọ̀pọ̀lọpọ̀ yìí tẹ pera yín ní ọmọ yorùbá tó sọ nípa ọ̀rọ̀ yorùbá nation ẹ ò tí ì mọ̀ pé gbogbo àwọn èèyàn yìí ni ọ̀tá yín they are they are playing a political a political game ọ̀tá ní dodo wọn he said we are short sighted látọ̀dún tí ìwọ̀ tí wá wà ń bẹ́ ò ṣe bá wa ṣe báwa bá tiẹ̀ dé short sighted ìwọ fẹ́ fi Fálànà ìwọ òde bá wa ṣe àbí ìwọ ò fẹ́ jẹ́ káwa kúrò nínú oko ẹrú ni ìwọ lówó náà lọ́là wàá dẹ̀ sì máa sọ pé iṣẹ́ ló ṣe débẹ̀ irọ́ ló pa owó nàìjíríà lẹ́jọ́ kó jẹ ẹ̀yin náà wà nínú ẹni tó kó dodo owó nàìjíríà jẹ owó tó tọ́ sí èmi owó tó tọ́ sí dodo àwọn ọmọ yorùbá gi tí wọ́n ń dọ́ mi ọwọ́ yín ló wà ó wà lọ́wọ́ àwọn ọmọ yín ọmọ ẹ ò jẹ̀yà náà bọ́mọ ẹ bá fẹ́ ná one billion lẹ́ni ó máa ná wọn ò jẹ̀yà ọmọ yín ò jẹ̀yà kò jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé à ń jẹ̀yà kò jẹ́ kẹ́ ẹ mọ̀ pé ìrora wà lára wa kò jẹ́ kẹ́ ẹ mọ̀ pé à ń sunkún kò jẹ́ kẹ́ ẹ mọ̀ pé ènìyàn ń kú lójoojúmọ́ ẹ ò ní ìkókó tẹ́ fi jẹ̀yà bí ẹ fẹ́ lo mọ́tò nísinsìnyí ẹ wá pe Tinubu hello how are you ẹ kò ṣe ẹ ṣe Tinubu máa gbé mọ́tò fún yín it's a free it's a gift ni ẹ̀ṣẹ̀ náà ẹ̀nà alẹ́ ń ṣiṣẹ́ but it's a gift á gbé fún yín náà ta ló fẹ́ gbé mọ́tò fáwa àwa ò dẹ̀ nídìí mọ́tò wọn tá a ò nídìí a personal thing ohun tá a nídìí ni wípé kí wọ́n jẹ́ kíkí ní ìjẹ́ general kí everybody lè lò let everybody ask his own right. ṣé bó wọn bíráìbù náà ló gbé yín débi tẹ́ ẹ délé ní Fẹ́mi Fálànà wọn bíráìbù ló gbé yín débẹ̀ náà ẹ wá ní àwa tá à ń agitate àwa tá à ń sọ nípa break up Nigeria we don't have tẹ̀yìn ẹ̀yìn ò bá dẹ̀ ní short side ṣe bọ́mọ Yorùbá nìyí ẹ ẹ ti ń sọ fún wa pé kì í ṣọmọ yorùbá gidi nìyẹn ẹ ti ń sọ fún wa pé ọ̀tá yorùbá lẹ ni i don't know you and i don't want to know you but what you said is what i am talking on ẹ wá ní àwọn tó agitate they don't talk about education ṣé ó dàbí pé o ò gbọ́ nǹkan tí kò ìkì nǹkan tó ń sọ látijọ́ yìí o ò gbọ́ nǹkan tí àwọn dára ń sọ látijọ́ yìí o ò gbọ́ nǹkan táwọn mẹ́rin àríkí lọ́tí pè sọ látijọ́ yìí o ò gbọ́ nǹkan táwọn dodo àwọn àgbààgbà tí wọ́n sọ látijọ́ yìí nígbà tó jẹ́ pé ohun education tọmọ tẹ ọmọ tó fún ọmọ yín ẹ òun kọ́ làwa fún ọmọ tiwa you wanna be proving that we don't talk about educations we don't talk about how to address economic growth ṣe fún wọn là ń sọ ojú ẹ ti forí ẹ ti dàrú ẹ ti ń ṣe bẹ́ẹ̀ ni orí yín ti yí ìwọ ohun méjèèjì tó ohun mẹ́ta tó mẹ́nu lé yìí ṣe sọ fún ẹ kò lọ gbódòdó tí àwọn àwọn Yorùbá nation agitator ń sọ wà rí pé orí ẹ̀ ló dálé lórí we don't have growth in this country we don't have education in this country ẹ̀yin akọ́ wọn yín lọ sí UK àwa máa jẹ̀yà ń bí inú òjò làwọn ọmọ míì ti wà ní skul tójú wọn máa rọ̀ lé wọn lórí báyìí ẹ ò ṣe wọn ò ṣe kíní wọn ẹ mú un tó tọ́ ẹ kàn ń sọ̀rọ̀ síwájú ẹ sọ sẹ́yìn ẹ sọ síwájú gbogbo àwọn wọ̀nyí they are not up to people that you can tá a lè máa fi ọkàn tọ́ èyí gbogbo àwọn yìí they are they are political dog wọ́n á sọ̀rọ̀ síwájú wọ́n á sọ sẹ́yìn nígbà tẹ̀yìn wá mọ̀ bẹ́ẹ̀ ẹ bá wa ṣe náà referendum ẹ bá wa ṣe ṣèwí lọ́ọ̀yà nìyí tó ìlà ṣe sọ pé kẹ́ declare ara yín are you on our side eh, Fẹ́mi Falana or you are on their side that is all I we want to know if you are on their side let us know if you are on our side dodo tí wọ́n ń sọ yìí ó jẹ́ kó o ṣe fún wa ó jẹ́ kó o ṣe fún wa kó o ṣe fún ọmọ Yorùbá tòótọ́ because of ohun tẹ́ ẹ máa ju òjẹ́ kẹ́ ẹ gbọ́n owó tó ṣì ń fún yín ẹ kọ́kọ́ fún yín as a gift ìṣẹ̀lẹ̀ mama ni you are justice you are just you don't take bribe you don't know all the gift they are giving to you is a bribe even in your mind you be say no ah ó ń ṣiṣẹ́ yìí ni you are a qualified dish you are a qualified that owó tẹ́ ń gbé fún yín fifty million tẹ́ ń gbé lọ́lé yẹn kọ́ hundred million tí dodo yín ń gbé lọ́lé tí kò kò wọnú àkáǹtì yín direct báwo lè ṣiṣẹ́ níbo lẹ ti rí iṣẹ́ gift náà ni owó tèmi àti dodo táwọn ọmọ yorùbá giri ti ń gbọ́ wa òun lè wà lọ́wọ́ yín kí ló dé ẹ̀ẹ́dẹ̀ jẹ́ kó gun sinmi à ń tì síwájú ẹ̀ ń tì sẹ́yìn ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí ọ̀rọ̀ tó ń ba yìí tó ń ba tó ń bu omi tútù sí àwọn ọmọ yorùbá nínú ọkàn ni pé ah, ah, ṣerú èèyàn yìí tún lè máa sọ ṣẹ́yìn òun ṣe yorùbá ni bí èèyàn bá ti kàwé jó máa ń padà ya wèrè ni ó máa máa sọ̀rọ̀ tí ọ̀rọ̀ tó wà normal kálí ò ní insight ìwọ fi wá sílẹ̀ fi wá sílẹ̀ jẹ́ kí a kọ́kọ́ pinná tá a bá pín báwo la ṣe fẹ́ máa sọ̀rọ̀ mìíràn jẹ́ kí a tiẹ̀ kọ́kọ́ pín tá a bá ti pín àmọ́bi tá a ń lọ ẹ fi wá sílẹ̀ náà ẹ tiẹ̀ fi wá sílẹ̀ ká lọ jẹ̀yà ẹ mọ́dún tá a ti ń jẹ ni ẹ fi wá sílẹ̀ ká lọ jẹ ṣọ́ ọdún tá a ti ń jẹ ṣé wò mọ́ ni ẹ dẹ̀ ṣe bẹ́ẹ̀ pé ẹ ò ẹ ò sí láyé ná nítorí ẹ̀yin náwó òtún tó tẹ́ fẹ́ dọ́là lẹ́tì ẹ̀ ná ẹ̀ ná pounds ẹ̀ ná náírà wa gan dọ́là lẹ̀ ná dọ́là làwọn ọmọ yín ná kiri pounds dọ́là euro bó ṣe ná nìyẹn wọn ò mọ nǹkan tó ń pè náírà wa so therefore ẹ ò sí láyé àwa la wà láyé àwa tá à ń sọ́fà yìí la wà láyé ṣe ojú wa ti là kò sóhun tẹ́ fẹ́ sọ tí àwa ò gbọ́ o kẹ́ ẹ tó sọ àti mú tẹ̀ ń sọ what you are trying to say is that whatever we are doing it is irrelevant Fẹ́mi Falana kí ló dé ẹ jẹ́ kí ogun kó ẹ jẹ́ kí ogun kó sinmi ẹ ẹ sọ bisaidi tẹ wà ṣé lọ́dọ̀ àwọn politician lẹ́wà ni àbí lọ́dọ̀ àwa ọmọ Yorùbá gidi lẹ́wà tó bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ yìí ìṣe ni ẹ ẹ ẹ ẹ domi tútù sí gbogbo ọkọ̀ àwọn èèyàn you betray people with what you have àti bẹ̀rẹ̀ náà nẹ́tẹ́ẹ́dẹ́kú ti ń ṣe náà ọmọ tẹ́ yá bábí ilẹ̀ yá ń jọ ẹ wo ẹ lọ sọ fún dáadáa kẹ́ ẹ jẹ́ kó dọ́dọ̀ ẹ̀ èmi ni mò bá yín sọ I am prophet of God listen to me and i'm telling you people what god asked me to say i am not a blogger god whatever god lay into my hand ó ní lọ dá sí i mo máa dá sí i ni kò sọ̀rọ̀ lórí ẹ̀ kò dẹ̀ sóhun tẹ́lẹ̀ fi mi ṣe mo fi ayé àti ọ̀run bo rẹ̀ ọ̀rọ̀ rúnrún ló sọ yẹn ọ̀rọ̀ ẹni tí orí ò pé òun ló sọ yẹn Fẹ́mi Fálànà tẹ́yìn bá mọ̀ pé nítòótọ́ you are qualify Yorùbá Yorùbá children Yorùbá children ẹ̀yin náà ràn wá lọ́wọ́ náà ẹ ràn wá lọ́wọ́ kẹ́ ẹ ṣe kínní kékeré wọn máa ṣe lérí tí Facebook ẹ ibi tó ti sọ́nà ló ti gbèsè ẹ nítorí ẹ̀ mo ṣe wá tà láti wá sọ bí n bá ní nọ́mbà ẹ̀gbọ́n mi ò ní pè ẹ́ ṣùgbọ́n bí tó ti sọ lórí Facebook orí íńtánẹ́ẹ̀tì orí social media ibẹ̀ náà ló ti máa gbèsè ẹ àwọn ọmọ Yorùbá rere máa gbèdé wájú ẹ lọ́wọ́ dójú àwọn tó agitate wọ́n á rí pé ohun tó sọ pé a ò ní insight yìí ni wọ́n sọ go and go and check everything you will see that this is what they are saying tó bá dẹ̀ wá ń tíǹkì wípé kò di dandan kí òun ló yẹ ká kọ́kọ́ lọ máa ṣe ká tó pín it's a waste of time ó mọ ọdún tá a ti wà lẹ́nu ẹ̀ we don't need that let us break then we will be doing it later god bless you ẹ ṣe gan ni ẹ ṣí ẹ̀dọ́ do ẹ̀ ẹni tó bá lérò pé òun dán ẹ jẹ́ ká sọ pé òun gangan ló mú gọ̀ fẹ́mi fálànà fẹ́mi fálànà òmùgọ̀ ni ẹ tó ń gbọ́ mi thank you very much all our sisters ọ̀pọ̀lọpọ̀ àwọn fámìlì wọn náà ọ̀rọ̀ yìí máa bí wọn nínú ṣùgbọ́n kó sọ fún bàbá wọn wípé kó yé sọ̀sọ̀kùsọ síta ẹ ṣe gan ni ojú ò ní tì thank you very much all our mothers all our fathers every all of our sisters here and in abroad we appreciate you ẹ ṣe gan mo dúpẹ́ bẹ́ẹ̀ ṣe ń pin ẹ pin dọ́dọ̀ wọn ẹ jẹ́ kí wọ́n gbọ́ kọ́ lè ti ẹnu wọn tó bá mọ̀ pé àwọn òràn wà lọ́wọ́ kọ́ má bà nǹkan jẹ́ ẹ ṣe gan ni tèmi tí tòótọ́ bàbá confam jp mo ń mi ò tí ì dé.